ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa o. باب ما جاء أن الغلو في قبور الصالحين يصيرها أوثانا تعبد من دون الله الفاني أرتي أفسلني òun kí a mọ̀ pé kèé ségbà tí a bá ṣẹ̀ṣẹ̀ kó igi tá a wá gbẹ́ èrè nínú sẹ̀ríà la tó lè rí tí wọ́n ń pè ní òòsà àti nǹkan míì lè jẹ́ òòsà tí ó sì ní jẹ́ pé ó ní mú ó lè rí àfi gbogbo bí wọ́n ti máa gbẹ́ nítawà ń pè ní àwùsà òòsà eléyìí ní lọ sí Sheikh Muhammad ibn Abdul Wahhab alayhi rahmatullah. òun lẹ̀kọ́ ńláńlá tí wọ́n fẹ́ pè mí àtiwọ́ lónìí àṣeyàn lè sọ àwọn nǹkan míì náà di òòṣà kọ́dà bí wọn ẹ bí wọn ọ̀gbẹ́ wọn tí wọn dà gẹ́gẹ́ bí táwa mọ̀ sí òòṣà nínú tí ọmọ anabi adamu tí ọmọ amúdájọ bí ìgbà téèyàn ń bọ òòṣà bí ìgbà téèyàn ń sin òòṣà. kuburu salihin ẹ àyè ibi tá a sin àwọn ẹni retí sàárè kuburu as-salihin àwọn ẹni dáadáa àwọn ànábì ọlọ́run ni àwọn àlùfáà ni àwọn aṣáájú dáadáa nú ẹ̀sìn ni àyè bí a sin wọ́n síta bá rọra ìdájọ́ rẹ̀ lè dàbí ìdájọ́ òòṣà tó ṣe pé irú ẹsẹ̀ irú ìyàtọ̀ jẹni tí ń lọ ojúbọ Ṣàngó tí ń lọ ojúbọ Ọya òun ni ọmọ jẹ tiẹ̀ náà kọlọńkọ sànù wa o. báàbù máa já anàlùbọ̀lù wà fi kòbóòrì sọ̀lẹ̀hìn yìsọ̀yìrùhà àwùtánán tọ̀ọ̀dàdùmíndùnìlá ìṣe àṣejù nípa sàárè àwọn ẹni rẹ̀ àsọlẹ̀sọ àwọn sàárè wọ̀nyí kọsọ wọn di bíi kíni kọsọ wọn di bíi òòsà táwọn èèyàn máa bọ lẹ́yìn ọlọ́run. ọ̀rọ̀ wa Malikun fil Muwatta ẹ̀rí lórí eléyìí gẹ́gẹ́ bá a ti mọ̀ àṣà dáadáa táwa náà fi ń gbara wá yànjú pé kájọ ọmọ wa la bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ọlọ́run ìpìlẹ̀ òun la alukur'an karim òun ni sunna nabuwa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn ọ̀rọ̀ yòókù kọ́ máa tẹ̀lé àwọn méjèèjì yìí ni àpéyàn ọmọ ṣe ọ̀rọ̀ àfọ́jọ̀gbọ́n àfọ́ olórin àmọ́ kó tó kan àfọ́jọ̀gbọ́n àfọ́ olórin ntọ́ dáa ni bàbá lọ wá àti ká gbọ́ pé kí ni qala Allahu azza wa jalla qala nabiyyu sallallahu alayhi wa sallam ẹ̀rí pé láti bẹ̀rẹ̀ kíra yìí tá a fi kéde bí adé yìí tá a sì fi máa kéyòkù náà insha Allah gbogbo ohun tí yà á kọ́ bá wí àyà nù kúránì àbádìsí anábùwà muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìhun ló tó wá kan ibùnú tẹ́mi àwí ibùnú kọ́yìmí wí èyí wọ́n máa tẹ̀lé àyà kúránì àti àdìsí anábì ọlọ́nkọ́mọ́sá san àwọn àlùfáà wa náà lẹ́sàn dáadáa kọjá wa náà ó lè kọ́ ẹ̀kọ́ ńláńlá tí wọ́n ń kọ́ wa yìí. ẹ̀rí lórí ti àlùfáà wí yìí nípa pé ǹjẹ́ yẹn ǹjẹ́ sàárè lè ó lè dàbí òòsà tí ó dàbí ìgbà téèyàn lọ ojúbọ òòsà wọn lè rí ń nínú àdìsí anábùwà muhammad sallallahu alayhi wa sallam alimami malik bin anas imaamu dari hijra imaamu ńláńlá ni àfàgbà nígboro madina imaamu malik ọmọ anas rahimahullahu ta'ala àwọn ni wọ́n gba àdìsí náà wá ìgbẹ́ nínú tíọ́rà tí gbogbo wa máa gbọ́ nínú al-Muwatta al-Muwatta mú àtà o al náà. أن رسول الله صلى الله عليه وسلم قال ọlẹ́ òjíṣẹ́ ọlọ́run anábùwà muhammad sallallahu alayhi wa sallam ọ̀sọ̀ báyìí pé allahumma la taj'al qabri Allahu akbar ọlà nẹ́bi rawọ́ sọlọ́hún kọ́dà nẹ́bi sọ́ọ́dà dùá tá nẹ́bi ń ké pọ́lọ́hún pé ìwọ ọlọ́hún tó wọn ọba sí mọ́ ọlọ́run dákun má jẹ́ wọn sọ sàárè médo sà tí wọ́n máa wá sìn tí wọ́n máa wá bọ̀ sàárè ànábì sallallahu alaihi wasallam. اللهم لا تجعل قبري وثنا يعبد. olùwàdàkùn má gbà wọ́n láyé májẹun ọsọ sàárè mi anabi ní sọ bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam ọlọ́run májẹun ọsọ sàárè mi di kíni òòsà tí wọ́n máa wá bọ àjẹpẹ́ ń tá a fà wí ọ̀rọ̀ ńlá ni o àsẹ́nu anabi ni wọ́n ti gbọ́ sallallahu alayhi bàbá ní kílẹ̀ rí lórí pé. sàárè ilé dàbí ojúbọ òòsà òun ní nọrọ anabuwa muhammad sallallahu alaihi wa sallam kọ́dà anabi náà ń bẹ lọ́n pé ọlọ́run má jẹ́ àwọn èèyàn bá kàtàkàtà débẹ̀ o má jẹ́ wọn sọ sàárè mi anabi di kíni òòsà tí wọ́n máa wá bọ àti tí wọ́n máa sìn. اشتد anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi tó ń sọ báyìí pé ìbínú ọlọ́run tó lé lọ́sọ̀kalẹ̀ táwọn kan o àwọn àwo ni ìtàkàrú òbúrọ̀ àǹbíyá ìhìm màsáàjì wọ́n sọ sàárè àwọn ànábì wọn tọ́lọ́run rán sí wọn wọ́n sọ wọ́n di ibi wọ́n ti máa sin lọ́hùn wọ́n sọ wọ́n di mọ́sálásí ẹ ọ̀rọ̀ ẹnìkan pélé yìí ọ̀rọ̀ ẹni ọlọ́run rán gbogbo ayé ni o. ọ̀rọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam gbogbo bí tí nǹkan yìí bá kù sí. inna lillahi wa inna ilayhi rajiun. tọ́lọ́hún ọjọ́ قبور أنبيائهم مساجد wọ́n sọ sàárè àwọn ànábì wọn tó lu aránṣẹ wọn ń gbà wọn sí mọ́ wọ́n sọ di mọ́sálásí mo wá ní ẹ̀dá kun gbogbo bíi tẹ́lẹ̀ yìí bá kù sí ẹ̀ ẹ̀jẹ̀ àwa kan ṣèṣì o kò fi ibì kankan bá a mú nínú ẹ̀sìn tọ́lọ̀ ń fẹ́ràn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìmà kásìn òkú kásìn sínú mọ́sálásí àbí kárí sàárè ńlẹ̀ káwá lọ kọ́ mọ́sálásí sí orí sàárè gbogbo ẹ̀ lànàbí kọ́ o kọ́dà anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ní bínú ọlọ́run tó lágbára òun lọ sọ̀kalẹ̀ sórí àwọn ẹ̀jọ́ kan tí wọ́n ti ṣáájú látàrí pé wọ́n sọ sàárè àwọn anabi ọlọ́run ọba wọn wọ́n sọ wọ́n di masalasi àbáyé tí wọ́n ti máa jọ́sìn. nínú àlàyé àwọn alfa sunna rahimahumullahu ta'ala wọ́n nígbà tá ànábì bá ń fi ń bẹ lọ́n pé ọlọ́run má jẹ́ wọn sọ sàárè mi di òòṣà wọ́n la jẹ́ pé ọlọ́run ti fi hàn ànábì pé irú rẹ̀ ṣeéṣe ni sallallahu alaihi wasallam ànábì yẹn sẹni jẹ́ ọmọ sàdúrà rẹ̀ pé wọ́n kàn wí ni ànábì yẹn kàn wí o àwọn àlùfáà lẹ́yìn ti tó lẹ́rìí fún wa pé ajẹ́pọ́ pọ́síbù ó ṣeéṣe kí sàárè ó di kínní kó di òòtà tí ọba rí bẹ́ẹ̀ anabi òní máa bẹ̀rù ẹrú ẹrú bá anabi ni òun náà wá ń bẹ lọ́n pẹ́ lọ́n dákun pẹ́jù wọn sọ sàárè tèmi lò sá o àjẹ́ pé ọ̀rọ̀ tí àlùfà wí ní pilẹ̀ ọ̀rọ̀ ńlá ni o èèyàn lè máa gbẹ̀sẹ̀ tí ó gbà lójúbọ Ṣàngó lójúbọ Ọya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi sàárè ta ni kì í ṣe sàárè kòkí o sàárè ẹni ọlọ́run sàárè ànábì ọlọ́run sàárè wòlíì sàárè àfa àtẹ̀yìn bá ti ń tọ́lọ́wọ́ bẹ́ẹ̀ níta nàbí ń kí wa lọ́nu sallallahu alayhi wa sallam káàsì rárá wa létí kí lọ́lọ́wọ́ bẹ́ẹ̀ nǹkan méjì náà ni ní sọ́márì ẹ̀ máa kẹ́yìn ọmọ lọ pé ẹni tí ń bẹ́ẹ̀ nù sàárè yìí èyí ń lọ burú jù kọ́dọ̀ ọyọ́ yẹn kó nu kíni ọyọ́ yẹn kó nu ìsìlámù o njẹ yẹn bá ń lọ pé ẹ lọ wí fún àwọn àgbàlagbà wọn dá sọ̀rọ̀ yìí lágbàlagbà tí ò sí láyé mọ́ nínú sàárè olúwọ gbà o ẹ̀ríran ẹlẹ́ẹ̀kejì nínú tí ò da sẹ́yìn ọ̀gbọ́dọ̀ máa lọ dánwò ń sàárè pàtàkì jùlọ sàárè àwọn ẹni ọlọ́run òun ni kéèyàn wá gbé tíra àdúrà náà lọ́fẹ́ ṣe ọlọ́run lọ́fẹ́ pé àmọ́ òdìbíjà bá dé kábàárí ibẹ̀ láti máa sa iṣẹ́ yìí kódà o gbogbo ẹ̀ ní o amẹ́ríkà alákọ̀ọ́kọ́ ni òun jẹ́ burú jáì bẹ́yẹn bá fọlọ́wọn ọba tí ó pè tí ń lọ pé ẹ̀dá tí olùwọ̀ dá kò sí ti ń jẹ́ ṣíríkù ìmú nǹkan pọ̀ mọ́ lọ́hùn ìpè nǹkan mí lẹ́yìn ọlọ́hùn tọ́tayọ lẹ́yìn náà ọlọ́hùn kọ́ mọ́tà sàmánà wa torí náà àwọn àlùfáà máa kú wa pé ní ká má mú ọlọ́rọ̀ àwàdà o wọ́n ní tí ọba jẹ́ pé ó ṣeé ṣe kó bẹ́ẹ̀ ni ànábì òní kí adó àmàlẹ́ o tún máa bẹ̀rù ọmọ ẹbẹ lọ́n pé tọ́ ọlọ́dàkùn mọ́jọ wọn sọ sàárè tèmi di òòsà ẹ nínú táwọn àlùfáà máa wá tún kì wá ń lọ rẹ̀ lápá bíi náà òní pé gbogbo ẹni tó bá ti wá fura ru eléyìí ńkọ́ sádùá nìkan ni ó ṣe àdúrà nìkan kọ́ ọ̀rọ̀ àdúrà nìkan ká nábì ṣe sọlọ́lọ́hu àlẹ́ ìwọ̀sẹ̀lẹ̀ tàǹkà nábì náà lè kàn máa ṣàdúrà kọ́má séèkì sẹ́ẹ̀pù kankan àmọ́ ànábì ò ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ ni fẹ́mi àtiwọ́ o àti kanu hadithu jundub ibn abdullahi bajali njoni onímọ̀ wa bá ànábì tó wà lórí ààrẹ ẹ̀kú tó ẹ pé ní bí wọ́n bá daṣọ kan bò tó bá ti lálàáfíà díẹ̀ ilé ànábì tún wí náà ni pé ẹ má musa ẹ má sọ sàárè òun di mọ́sálásí o ẹ má máa wá jọ́sìn fọlọ́run níbi wọ́n bá sìn sí o tẹ̀rí pé lẹ́yìn àdúrà ànábì náà ṣe kínní sallallahu alaihi wasallam ànábì gbégbé sẹ́ o èyí ń ní bẹ́yẹn bá ti wá ṣe méjèèjì yìí la yukallifu Allahu nafsan illa wus'aha ẹnìkan ọba àwa kágídí borí lẹ́yìn ìgbà tí ẹni ó ti ṣe méjèèjì yìí tí ò sí láyé mọ́ tó ní ẹ má dáhùn lóhùn báwo ti ṣe nù òun lọ lẹ́sẹ̀ yìí àmọ́ kó tó di pé òun lọ lẹ́sẹ̀ rẹ̀ olúwa fẹ́ rí ìdíwọ̀ náà ṣe láti prevent ìwé gẹ́gẹ́ bá anabi náà ti ṣe sọlọ́lọ́hu aleyhi wa sallam anabi sàdúrà anabi sì sọ ọ́ jáde ń ké ńlọgbẹ́ nìkan ọgbọ́dọ̀ dán owó ń bí sàárè wọn o ẹ̀dá kun gbogbo àwa táwa náà bá tura bẹ́ẹ̀ ẹ̀yìn ẹja àlùfáà ni ọjà àṣáájú ń bì kankan tí wọ́n yí àwọn èèyàn pọ̀ lẹ́yìn ẹ̀ ni àbọ̀já táwọn ọmọ tí wọ́n ti ń retí pé ah, a àdán kan wò báwọn bàbá bá lọ àfi kó ń tọ̀hún náà gbérú gbèsè tá nẹ́bi gbé yìí bọ́ fẹ́ yọ tiẹ̀ kó ń bẹ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́sàdúà kó sì ṣe ìkìlọ̀ kalẹ̀ pé ìyọ̀ǹda fún yín o ẹ̀yin ọmọ ni o ẹ̀yin ọmọ kéwù ni o kọ́dọ̀ rẹ ń kó bẹ́ẹ̀ lómi ń gbà mí ìyá ọgọ́rùn mọ́ ṣẹ́gi ní báyìí fọ́ rẹ̀ ń sọ tiẹ̀ kalẹ̀ bó ti wá ṣe yí òun gbọ̀ǹtì bá wá ń dán tọ́lọ́wọ́ kọlọ́nkọ́ mẹ́ta la àwa gbogbo wa àtẹnidí ọ̀dàn wò fẹ́ nìkan àtẹnidí wọn dàn wò sí lọ́rùn kọlọ́nkọ́ sànù gbogbo wa o. torí náà eléyìí ni ìkìlọ̀ látọ̀dọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam. ولابن جرير بسنده عن سفيان عن منصور عن مجاهد أفرأيتم اللات والعزى قال يلت لهم الصويف فمات فعكفوا على قبره إنه أقول tọ́lẹ́rì lọ́dọ̀ àwọn àlùfáà àlèmọ́ abẹ́múlẹ̀ jẹ̀rìírì kọ́bárí ẹni tí gbogbo àwọn àlùfáà máa dápè wọn a máa pè é ní ìmáàmù al-mufassirin ìmáàmù al-mufassirin ọ̀gá fún gbogbo àwọn onítẹ̀kùsírù ìmáàmù alimami ibn Jarir ní jẹ́bẹ́ at-Tabariyu rahimahullahu ta'ala. wọ́n ní ibn Jarir gbà wá látọ̀dọ̀ alimami Sufyanu Thawri an Mansur an Mujahid afara'aytumu Lata wọn láyà Kùránì tá a máa ké ni nínú sùúrà wúlọ́wà sùúrà tó nù àbí sórọ́tù nàjìm náà sórọ́tù nàjìm afọ̀rọ̀ ayétumù láta wà lẹ́hùzà. olúwa ní ǹjẹ́ rí òòṣà láta àti òòṣà kínní alẹ́hùzà. قال الإمام مجاهد الإمام مجاهد ni òòṣà ni láàtù táwọn bá tá a gbọ́ nù tán ń bẹ́ẹ̀ nu sọ́rọ̀ tó nù náà tàbí la ọ̀tọ̀ ni tàwọn ọjọ́ anábì Nuhu ni wa qalu la tadharunna wadda wala suwana àtàntàn ọ̀tọ̀ ló ta ọ̀tá Láàtù àti Uzza inú ọ̀tá tí ń bẹ ní tànàbí báni sallallahu alaihi wasallam ní kété tó kù tí wọ́n gba anábì dìde ọ̀yàtọ̀ kó ta àtàwọn ẹ̀jọ́ anábì Nuhu alaihi salatu wassalam wọ́n wá ń fu alára pé tani Láàtù tani Uzza yìí gẹ́gẹ́ bí èmi rẹ tá à ń sọ yorùbá lẹ́nu yìí náà káwa náà bira wa pé kí ni ń jogun kí ni ń jẹ́ zàbó kí ni ń jọ èèyàn gbogbo wọn kí ń jẹ́ láàdù kí ń jẹ́ ọ̀zà èèyàn ni wọn níbi àṣejù ọmọ anábì adama lọ́sùn wọ́n oníkóńkálukú gbogbo ẹni tó náà bá rí i pé wọ́n ṣàṣejù ń pa àwọn ọ̀ṣàṣọ́lẹ̀ jẹ́ o. nílẹ̀ lárúbáwá lọ́hùn-ún láàtù ni ọ̀zà ní kíni èèyàn ni wọ́n fún ẹsẹ̀ àlùjànnú fún ẹsẹ̀ màláìka tí wọ́n di òòṣà táwọn èèyàn wá ń pè bọ. bẹ́ẹ̀ náà lórí ilẹ̀ yorùbá ti wà yìí náà àti ògún àti Ṣàngó àti ọ̀yà ni gbogbo wọn nítàn tó lákọọ́lẹ̀ nítàn yorùbá èèyàn ni wọn. àṣejù ọmọ ànábì ádámà lọ sọ wọn di òòṣà. wọn ní kí wàá ló dé àwọn èèyàn sáré nǹkan kan àwọn èèyàn tó gbáyé láyé ìsàngó pọ̀ ẹni ó gbáyé láyé ọya pọ̀ èyí ṣe tí wọ́n wá ṣe pa àwọn nìkan ni wọ́n sọ wọ́n di tí wọ́n sọ wọ́n dà nǹkan kan náà ní ọ̀wá yìí gẹ́gẹ́ bó ti jẹ́ ti láàtù àti kẹ́ni náà kí ni wọ́n ní látù in particular máa dé káànà yàlùtù lẹ́hùn sùwẹ̀yì káànà yàlùtù lẹ́hùn wàfi riwaya káànà yàlùtù sùwẹ̀yì kọ́lẹ̀ hajj. látù yìí ńgbà tó wà láyé bọ́bá rí táwọn yẹn wá ṣe hajj tí wọ́n láwọn wá sin lọ́hùn níbo ti yé wọn máa ń gbà náà látọ̀ wàá wò pé ah, àwọn eléyìí ni wọ́n wá sin lọ́hùn ún ah, kí lòun náà ó ṣe tóun náà ó fi gbà ládàá tóun náà ó fi rí oore ń bi tí wọ́n wá ṣe yìí wọ́n ní yọ́ọ́ máa wá ro sùwẹ́ẹ̀kù fún wọn níta lè fi wé sùwẹ́ẹ̀kù lọ́dọ̀ wa ń bì ní bí yá àmàlà bí láfún bí lárúbáwá bá ro bá gún hẹ́ńtọ̀ àti ṣàìrù wọn bí ọkà bàbá ti wá nǹkan kan bí wọ́n bá wá fomi kó ó di kíni ó di sùnwó ikú yọ wá ṣe wọ́n ní yọ wá lọ lọ́nà ìtumọ̀ sùnwó ikú nù. bí gbàtà ní ìmọ̀ tẹ́bà fún wọn ìmọ̀ ro túwó fún wọn ìmọ̀ ro àmàlà fún wọn ìfi ń ṣe sàárà fún wọn ọ̀tán ńgbò òkú dáńkọ́ àwọn tó dé tọ́wọ́ àti àjì lọ́dún tí ò sí mọ́ bàbá alámọ̀láyé dà á òkú wa àwọn ah, bàbá yìí ṣèyàn lásán báwa náà ti máa ya wòlíì táà máa ya pátá ní wòlíì òun ah, bí àwọn yìí ṣèyàn lásán o mo ń sàárè wọn wá ọtán mo ti bẹ̀rẹ̀ náà nù bàbá tí máa rú àmàlà fún gbogbo alálàjì bàbá tí máa ṣe kíní bàbá tí máa ṣe kíní aa ah, bàbá wa kò gbọdọ̀ ṣèyàn lásán mi àbá dé sàárè irú àwọn ènìyàn aa mi àbá wí fọlọ́run yọ gbọ́ òòtà tó di kọ́lọ́n wá ń kèmí rẹ̀ ń lọ rẹ̀ nínú dídí súrà Kùránì àwọn àlùfáà nípìnlẹ̀ rẹ̀ nù. àṣejù ntọ́lọ́wọ̀n ọ̀ràn ọmọ ànábì ádámà ṣètọ́ni tí ń gbé ń tí ò rí bẹ́ẹ̀ sí ọmọ èèyàn ńlá káì ìpìlẹ̀ gbogbo ẹ̀ bọ̀ nù. àfàrọ̀ ẹ̀yìnkùmọ̀ láta wàlúùzà káànà yàlótú lahum as-suwayq káànà yàlótú as-suwayq lil-hajj. وعن ابن عباس رضي الله عنهما الإمام عبد الله بن عباس وكان عباس صحابي النبوة محمد صلى الله عليه وسلم أما في نرى والدي فتبدلا وضو بابا ابن عباس ni àgbà sọ̀hábẹ́ ọjọ́ eré kò ń dàgbà o ibn abbas àgbà sọ̀hábẹ́ ànábì ni àmọ́jọ́ eré kò ń fi ṣe kínní tí wọ́n jọ jẹ́gbẹ́ tí wọ́n lè bí ní ibn abbas radiyallahu ta'ala anhuma ibn abbas ní. لعن رسول الله صلى الله عليه وسلم زائرات القبور والمتخذين عليها المساجد والسرج رواه أهل السنن حديثي Sheikh Muhammad ibn Abdul Wahab wọ́n ní àwọn àlùfáà òní súnánù ni wọ́n gbà wá kí ni túmọ̀ yín lọ́dọ̀ àwa tulabul ilmi ìtumọ̀ ẹ̀ ni pé àdìsí yìí ń bẹ nu súnánù at-Tirmidhi ń bẹ nu súnánù Abi ń bẹ nu súnánù an ń sì ń bẹ nu súnánù Ibn Majah ogobi tá a bá jẹ́ orí náà bá ti ní rawahu ahlu sunan ìtumọ̀ ẹ̀ nù pé àdéhìí yẹ bá ná àwọn tíra mẹ́rẹ̀ẹ̀rin sunanu tirimidi sunanu abidawud sunanu numaja wasunanu wasunanu nasa'i rahmatulahi aleyhi ọlọ́nkọ́mọ́sá tẹ gbogbo wọn àwọn àlùfáà tí wọ́n ṣe wàhálà nù láti kó sunna nabi jọ táwa wa ń ba nírọ̀rùn lónìí òun ni àwọn àlùfáà mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n gba hadithi yìí wá kí wàá ní tuma hadithi náà tí alimami ibn abbas radiyallahu anhuma tó gbọ́ látẹnu anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọlá anabi ní ibi dandan ọlọ́run ìbínú ọlọ́run ìgbéjìnà síkì ọlọ́run ìtumọ̀ lánàánù nínú nínú inú èdè lárúbáwá àti nínú sẹ̀ríà ìbínú yorùbá tún ní ibi dandan lédè lárúbáwá wa ní al-ib'adu ani rahma ọlọ́run ò léyìn jìnnà kó n bí kẹrẹ èwo lọ́rọ̀ ọ̀hún nínú gbogbo ẹ̀ lọ́nkọ́ sọ wa ń bẹ̀ kó sí ìtọ́rọ̀ ọ̀hún gbogbo òtúmọ̀ yìí ni ká gbé sórí ká gbọ́n tá nàbí wí yìí o gbogbo ọ̀nà tá a fi tù yìí kọ́ máa ni látọ̀dọ̀ anabuwa muhammadu sallallahu alaihi wa sallam zairọ́ọ̀tì alikobo obìnrin tí ń lọ sàárè ẹ dákun ẹ̀yin ìyá wa ọ̀rọ̀ yìí kàn yín ẹ farabalẹ̀ gbọ́ àwa tá a jẹ́ ọkọ àbí ọmọ àbí bàbá wọn náà àwa náà gbọ́ ká jíṣẹ́ fún wọn. لعن الله لعن رسول الله صلى الله عليه وسلم زائرات القبور ibi dandan Ọlọ́run wọn là nàbì ní kọ́ máa bá àwọn obìnrin tí ń lọ sàárè. eléyìí àlàyé wa wà ń bẹ tí a gbọ́dọ̀ ṣe. ǹjẹ́ gbogbo obìnrin tó bá ti lọ sàárè kọ́ra bọ́sẹ̀ kan náà lọ́lọ́ ǹjẹ́ bínú ọlọ́run yìí ànábì ní ọmọ bá àbóbìnrin tí ń lọ sàárè lèmọ́ lèmọ́ repeatedly ntọ́fà ni pé sígà méjì ni hadith yìí fi wá ibn abbas gbà wá lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam riwaya kan ni la'ana rasulullahi sallallahu alayhi wa sallam zairati alqubur riwaya ẹlẹ́ẹ̀kejì la'ana rasulullahi sallallahu alayhi wa sallam zawarati alqubur zawarọ́ọ̀tì alùpùpù ìtumọ̀ méjèèjì sí yà zairọ́ọ̀ gbogbo ẹni tí ń bí sí ti sàárè lóbìnrin ọjọ́ ẹ̀kan lọ́lọ́ o ọjọ́ ẹ̀mejì o ọjọ́ ẹ̀mẹwàá sọ́sà ti lọ àdìsí ẹlẹ́ẹ̀kejì rìwáyà kejì zawarọ́ọ̀tì alùpùpù obìnrin tí ń lọ sàárè gbogbo gbà ìyá kìíní kọ́ àkùn ti lọ sàárè wọ́n lọ ṣe wọ́n lọ sálámà sáwọn èèyàn wọn bẹ̀ wọ́n lọ ṣe kìíní. èwo wá ní hadith yìí ń wí nù méjèèjì ọ̀rọ̀ tó ti pẹ́ lọ́dọ̀ àwọn onímọ̀ ni kọ́lọ́nkọ́mọ́sà kẹ́ púpọ̀ nù àwọn onímọ̀ láti dọ̀hún náà ni. ومنهم الإمام الترمذي عليه رحمة الله الإمام الترمذي إنه عم طبع حديثه واجبات البخ رواه أهل السنة إنه أتدا داتا الإمام الترمذي إني أني تبان كاتيرا وسنن الترمذي àwọn tún máa lẹ́yìn ìgbà tí alimami Tirmidhi bá gba hadithi wa bí ìgbà téèyàn tún kọ́yàn ní mustalahu alhadith ẹ̀ tún bá nu sunanu Tirmidhi náà lẹ́bi máa gbọ́ pé hasanu sahih hasanun garib ẹ ní rí inú jọra àwọn àlùfáà ní inú jọra tani inú àwọn àlùfáà súnà ní àti jọra lè má mùsùlùmí mi àwọn tó máa ṣàlàyé kí ni ìdájọ́ hadithi alimami Abu Dawuda náà máa ṣe bẹ́ẹ̀ àmọ́ alimami Abu Dawuda máa ṣe jù ní pé hadithi tó bá ti rí i pé ọ̀làròyé nú yẹ sùkùtù àná yọ dàkẹ́ kò ní wí nǹkan kan òun ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn àlùfáà ni èyí tó pọ̀ jù nù hadithi tí ìmáàmù Abu Dawud bá dákẹ́ ń pẹ́ hadithi tó ṣe kínni hadithi tó lálàáfíà àmọ́ kìí ṣe gbogbo ẹ̀ náà o ẹ̀rọ hadithi tẹ́mi yàn balẹ̀ pé a ah, ń bolo ti rí òun ni Sahihul Bukhari òun ni Sahihul Imami Muslimin rahimahumallahu ta'ala. alimami Tirmidhi ni hadithi la'ana Allahu za'irati alùpùpù wọn ní ọ̀dẹ́sẹ̀ ńlẹ̀ bá nábì ti wí kọ́ sallallahu alayhi wa sallam. wọ́n ní kí ló dé wọ́n ní nítorí pé inú àwọn tó gba hadith yìí wá arákùnrin kan tá ń pè ní abu sọ́ọ́lẹ́hì abu wọ́n ní huwa da'ifun huwa da'if inú àwọn tí wọ́n lẹ nípa hadithi tí wọn ò ṣe gbára lé nínú hadithi ni wọ́n ń sìn bẹ́ẹ̀ nínú àwọn tó gba hadithi yìí wá torí náà hadithi náà ń kọ́ ọ̀lẹ̀ èwo la hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ gàwárọ́ọ̀dì alùpùpù obìnrin ti ń lọ sàárè gbogbo gbà lórí eléyìí ni láìpẹ́ láì jìnnà náà sheikhuna al-allama muhammad nasiruddin al-albani rahimahullahu ta'ala baba albani tẹ̀ máa gbọ́ nínú àwọn àwọn tó lọ́n fi sànú ayé pàtàkì jùlọ nípa èwo lọ lẹ́sẹ̀ ńlẹ̀ èwo yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam irun tí alimami Tirmidhi wí irú ẹ̀ náà ni baba albani náà wí pé abu sọ́lẹ̀ èyí o kò sí kínní huwa da'ifun kò sínú ẹni tá a gbára lé fún hadithi àmọ́ ní dàkejì alimami ibn hibban al-Busti rahimahullah alfa ńláńlá tí wọ́n ṣe tíra táwọn náà pè ní as-Sahih táwọn máa pè ní Sahih ibn Hibban nù tíra tiwọn àwọn náà gba hadithi yìí pa la'ana Allahu la'ana rasulullahi sallallahu alayhi wa sallam za'irati al-qubur wọ́n sì fi tinú tíra tí wọ́n pè ní kíni Sahih ibn Hibban àjẹgbé lọ́dọ̀ ọlẹ́sẹ̀ ńlẹ̀ òun lọ́jọ́ jẹ́ pé inú àwọn àlùfáà tí wọ́n jẹ́ yọrọ̀ pẹ̀lú bàbá wa sheikh nasiruddin albani kọ́dọ̀ màlúù kan náà ni wọ́n àwọn yìí kan jẹ́ albani ni ọ̀jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọmọ pé wọ́n mọ̀ pé albani làwọn náà àwọn náà ti wọ́n ti ṣaláìsí ọlọ́run kò forí gbogbo wọn ẹ máa ti kà ọ̀pọ̀lọpọ̀ tíra àti wọn náà wọn là ń pè ní sheikh shuaib al-arnaut sheikh shuaib al-arnaut baba albani náà al-arna uti làwọn náà ẹ gbogbo àwọn albani náà nìkíni al-arna uti àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló kọ tí wọ́n fi gbajúmọ̀ yìí Sheikh Shu'aib al-arna uti ni àwọn ní bẹ́ẹ̀ ni abu sọ́ọ́lìṣì tó jẹ́ mawla ummi bí alimami Tirmidhi ti wí ni huwa bọ̀ọ̀ì àmì ìrabu sọ́ọ́lì òde ń bẹ́ẹ̀ náà àdìsí eléyìí huwa ghayru abi sọ́ọ́lìṣì mawula ummihan wọ́n ní ntí alimami ibn hibban tó fi dá kọ rẹ̀ nù tíra yìí wọ́n ló ṣe é ṣe bàbá náà ṣe jásímán wọ́n ló ṣe é ṣe tọ́ba ṣe pé àbúsọ́lé ètí ẹ̀ ṣe mawula ummihan ni a àbúsọ́lé òun ní kíkọ́ ni àmọ́ bàbá ifá bu sọ́ọ́lì mawla umme hanini wàhùwà kàmà kọ́lá Tirmidhi bọ̀ẹ̀ ní kúkúrú eléyìí tá a wí fáwọn àtúndà bọ̀lẹ̀ níbọ̀ ní kúkúrú kí la gbà mú bẹ́ẹ̀. anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ti kọ́ alẹ́ kọ́ púpọ̀ inú ẹ̀kọ́ ńláńlá tá anabi fi lélẹ̀ fún mi àti wọ́n ni pé dáàmà yàrí ibùkà ìlàmà là yàrí ibùkà. pàyí tí bọ́yá bọ́yá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jì ọ̀lọ́dún olórí tí ò sí kínní tí ò sí bọ́yábọ́yá ń bẹ̀. ẹ̀yin ìyàwó ẹ̀yin obìnrin tí ni ò sí bọ́yábọ́yá ń bẹ̀. ọlọ́run ò ní jẹ́ yẹn ń yà gbé ìyá kíní pé o fi kú láyé ààrẹ ọ̀nsàrè. ọlọ́run ò ní jẹ nìkan kò ní bí obìnrin kan pé adúlùbí wọ́n ti gbòdì pẹ́ tó láyé yìí kọ́dọ̀ désàárè rí kò sí àjọ jẹ́ yẹn ń bí pọ́bìnrin ọ̀dọ́ ọlọ́bó kọ lọ sàárè sẹ́rí pé kò sí bọ́yá ń bì yín o níbo ni bọ́yá wà bọ́yá téèyàn bá lọ sàárè o tó jóbìnrin kọ́dà bọ́jẹ́ kan bá di ìsìyí bá máa fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bí ibn hibban àtẹlómìn ti wí à ọlọ́wọ́ jẹ́ yẹn yá o bọ́yá kàtí àpéjìnì bọ́yá. kí lànà bí wàá ní àṣẹ sallallahu alaihi wasallam dáa máa yàrí ibùkà ìlànà àlá yàrá ìbùkà ìwọ obìnrin pa lílọ sàréètì àwọn ò lè máa wádìí pé ìṣètà nẹ́bí ní kọkùnrin ọlọ tó ní kọbìnrin ọmọ lọ àwọn àlùfáà ṣàlàyé rẹ̀ àmọ́ kò nẹ́sẹ̀sírì àwọn àlùfáà ní nítorí pé bí ẹ̀mí àwọn obìnrin ti rí ní nǹkan àmọ́ ọ̀tí ẹ̀ ní èdè. bọ́lọ̀ máa ní obìnrin ọ lọ kọkùnrin ọmọ lọ ọmọ lọ rẹ̀ ni ọba sì ní kí obìnrin ọ lọ kọkùnrin ọmọ lọ bòmíì náà bòmíì náà ń bẹ tí ọlọ́run ní ọkùnrin ọmọ débẹ̀ obìnrin ni kó débẹ̀ ọkùnrin náà gbọ́dọ̀ máa béèrè kékeré èyí tó dáa ni pé kí ẹ̀yin ìyá wa ẹ̀yin obìnrin wa kóbìnrin mùsùlùmí ó dènà sí máa lọ sàárè òun lẹ́ẹ̀fì rí i pé ní gbogbo ayé níbi tí wọ́n ti gbẹ̀sìn yé o kò sí bí àtìrọ́bìnrin nídìí sàárè ìjọba bá wọn gbẹ́ sàárè kọ́dà láti jọ̀hún jọ̀hún kí súnà tó gbajúmọ̀ tó báyìí náà ọ̀pọ̀lọpọ̀ lu ayé náà gbà pé a sìnkú a gbẹ́ sàárè a gbókùn sínú rẹ̀ iṣẹ́ ta ni iṣẹ́ ọkùnrin ni èyí náà tó ẹnu àṣejù táwọn kan wá gbé wọ̀ ọ́ tí ò dé bẹ́ẹ̀ àwọn kan wá kọjá làwọn ní kọ́dà kóbìnrin ọmọ kẹrùn sókùlà àṣejùlélẹ́yìn àṣeboro gbùlúwù àṣejù ní kàtún hànà obìnrin pé kílẹ̀ ń wá yàyàn kílẹ̀ ń wá fẹ́ kí n jànáza ọ̀sẹ̀ rí kankan lórí eléyìí kọ́dẹ̀ rí tọ́pọ̀ ní ń jọ pé ní àwọn obìnrin a máa kírun pẹ̀lú pẹ̀lú anabi sọ̀rọ̀ sọ́làm sókùlà torí inú inú bí tá ànábì ti kírun sókù láàrin ni bí wọn bá kírun tán ní gbangba mọ́sálásí ànábì ọ̀wá kéde gbẹ̀yìn obìnrin ẹ̀kọ́ rílé o afẹ́ sí ìrun sókù la gbogbo ẹni tí ń bẹ mọ́sálásí náà wọ́n á jọ ṣe kíni òun ló fi jẹ́ pé dòní ní mọ́sálásí ànábì Muhammad sallallahu alaihi wasallam àti mọ́sálásí mọ́kà ẹni ọba ti lọ hajj tó lọ mọ́kà tó lọ mẹ́dínà àṣà yẹn làwọn náà ń lò dòní ìgbà tí wọ́n máa kírun tó kú la náà ni bí wọ́n bá kírun ọ̀ràn èèyàn kọ̀ọ̀kan tán gbogbo ẹni ó sì wà mọ́sálásí náà ni ó ṣe kí ni ni ó kírun torí náà ká má ṣàṣejù àwọn obìnrin wọn lẹ́tọ̀ọ́ àdúrà ni ìrun kíkí sókù la kò kèé sí wọ̀ bẹ́ẹ̀ bá lóbìnrin ọmọ kírun sókù la jẹ́ pé ẹnì kan mọ́ ṣàdúrà fún òkú náà kò rí bẹ́ẹ̀ o àwọn obìnrin wọn lè kírun sókù la pẹ̀lú ọkùnrin àmọ́ bá ti di pé kí òun sì láàtàn ẹ̀dá kan dáàmà yàrá ibùkà ìlànà yàrá ibùkà ẹ jẹ́ kí àwọn ọkùnrin ló kù tí wọ́n ṣètò gbogbo ti òkú kọ́bìnrin ọmọ máa wọ sọ̀sọ̀ máa lọ sàárè wallahu ta'ala àlè. tọ́ wàlmọ̀tàfẹ́dínà àléhà màsájídá wọ̀sùrù ẹ̀rí ànábì tuntun wí àtúnwí àtúnwí là ànábì ń fọ̀rọ̀ náà ṣe o sallallahu alayhi wa sallam anabi òjò sùn dundubu gbà wá jẹ̀ríru gbà wá ibn abbas náà tún gbà wá radiyallahu anhum Kila anabi tún wíyà yìí ibi dandan ọlọ́run ìbínú ọlọ́run kó máa bá gbogbo ẹni tí ń kọ́ mọ́sálásí lórí sàárè gbogbo ẹni tí ń kọ́ mọ́sálásí lórí kíni lórí sàárè ọ̀dà o mọ́sálásí gbọ́dọ̀ dádúró lọ́tọ̀ kí sàárè náà dádúró ní ọ̀tọ̀. wọ́n sòrò èyí tuntun tí àáfàá tún wá jẹ́ tún fi ṣe wá láǹfààní rẹ̀ lónìí àṣàwọn ń ti ń wọ ìlú wa yìí náà máa paná sórí sàárè. ànábì ló wí o gbogbo ẹni tí ń tan àbẹ ẹ sòrò jù kínú àtùpà ní tí wọ́n ń tan jọ̀hún ìwọ́tọ̀ tan gílóòbù síbẹ̀ nísìnyí náà nǹkan kan náà nìyí gbogbo ẹni tí ń tí ń faná àbí tí ń tan àbẹ́là àbí tí ń tan àtùpà sórí kíni sórí sàárè àṣà kèfèrí ni kì í sàṣà mùsùlùmí o ẹ dákun gbogbo ibi tí wọlé yìí bá kù sí ẹ dákun ẹ já káàdì fún wa. láàánú rasulillah sallallahu alayhi wa sallam anabiwa muhammad sallallahu Alaihi wa sallam oníkìbínú ọlọ́run ìgbìdàdàn ọlọ́run ìgbéjìnà síkì ọlọ́run ọmọ bàtà ni gbogbo ẹni tí ń ma sàárè lórí ma masalasi ń ṣe masalasi ní sàárè àbí ń sọ sàárè di masalasi wọ́n sòrò àbí wọ́n ń paná àbí ń taná sí sàárè. ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe náà àwọn náà orí nkankan wí ṣètọ́nì ni ṣètọ́nì ni ọmọ wí fọmọ ànábì ádámà bẹ́ẹ̀ ìpè à ẹ̀ẹ́ àwọn bàbá tẹ̀ máa taná fún gbà wọn wà láyé ẹ wà tó gbọ́n òsì láyé mọ́ ẹ̀jẹ̀ wọn máa sùn lókun iná mélòó lọ́wọ́ á tàn fún wọn ìdíjọ́ àlìkìyàmọ́ ṣe ẹ fi gílóòbù bọ inú sàárè yọ máa tanná fún wọn bẹ́ẹ̀ torí bàbá rọra kò sẹ́ni tí ó máa ṣe lọ́hùn tí ṣètọ́ ni ò ní wí nǹkan kan fún un pé ní a bá bí ọ pé tí ó dé tà fi ṣe é èèyàn ní kéèyàn wá fi tí ṣètọ́ ni bá ń fi ń máa ń wí fún yàn ọmọ wa fi ń wá kí lọ́lọ́run wí kí làlẹ́bí wí sọlọ́ọ̀sọlọ́ọ̀ kọ́dà kò sí common sense ń bẹ kátàná sí òkè sàárè inú sàárè dúdú àsìfẹ́ tanná fún bàbá àmọ́ ìtọ́jà jù ń bẹ ni pé èwo la nẹ́bi wí sallallahu alaihi wasallam níta nẹ́bi wí ni ànábì níbi dandan ọlọ́run kọ́ máa bá gbogbo ẹni tí ń tanná tí ń faná sórí kíni sórí sàárè rawahu ahlu asunan. sunan àwọn àlùfáà mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n kọ sunan ànábì kalẹ̀. Eh, àwọn ni wọ́n gba hadith yìí wá. fihi masail àwọn ẹ̀kọ́ ńlá ńlá tá a kọ́ nù báàbù tó lọ yìí al-ula alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tafsirul awtar inú ẹ̀kọ́ tá a kọ́ nù báàbù yìí ni pé kíni ń jó sà kíni ń jẹ́gi ni ìtumọ̀ òòsà nù sẹ̀ríà àti kìí ṣe báwa ti gbọ́ ńlẹ̀ yóò bá wọn pé òòsà ni tí wọ́n gbẹ́ èrè òun ni òòsà àsòòsà lè nǹkan míì lè di kíni ó lè di òòtà kọ́dà bí wọn ọ̀gbẹ́ mú bí wọn ọ̀gbẹ́ etí bí wọn ọ̀gbẹ́ orí fún un gẹ́gẹ́ bí sàárè lẹ́yìn bá ń lọ ṣe ń tọ́lọ́wọ́n ọbọ̀ pẹ́ńbẹ́ irú ìyá irú ẹ̀sẹ̀ tí ń bẹ́ ń bí ẹni tí ń lo ojúbọ òòtà irú ẹ̀ náà lọ́wọ́ àfẹ́ni tí ń lọ ṣe ń tọ́lọ́wọ́n ọ̀fẹ́ nù sàárè àwọn ẹni ọlọ́run àṣàníyà àǹfààní ẹlẹ́ẹ̀kejì tafsiru al-ibada nínú báàbù yìí náà pé kí ni jẹ́ pé yẹn ń jọ́sìn fún yẹn Kini ń jẹ́ pé èèyàn ṣe kíni ń jọ sí anabi ní sallallahu alaihi wasallam ọlọ́run máa ṣe sàárè mi ní wasanan awusanan tu'ba awusanan yu'ba ọlọ́run máa jẹ wọ́n sọ sàárè mi lò sà tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa wá sìn tí wọ́n ń lọ forí kanlẹ̀ bá anabi ní wọ́n forí kanlẹ̀ fún un àjẹ́ pé ìbáàdà ò tún máa pé èèyàn ń kírun àbí ń gbààwẹ̀ gbogbo ntọ́ bá ti kọ́lọ́ ló ní tábà ti ń lọ gbé fún kínní ẹ̀dá ọlọ́run ìbádà náà nù ẹ̀tọ́ ọtọlọ́run ni àtẹ́dìrì máa haqqullahi ala al-ibad ẹ̀tọ́ ọtọlọ́run lórí gbogbo ẹ̀dá rẹ̀ nípò nìkan ni kí wọ́n jọ́sìn inú àwọn ọ̀nà àjọsìn tọ́lọ́run sì ní òun lòun ní òun ní àdùá gẹ́gẹ́ bá nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ti fún wa pé àdùá hu huwa al-ibada bẹ́ẹ̀ bá wa tún gbàdúrà lọ sàárè ẹ̀ẹ́dẹ́gbẹ́ rẹ̀ náà àjẹ́ pé ọ̀fẹ́ sọ sàárè ní ibi wasanan yorùbá gbígbà tó sọ ọdún sìn náà nù. الثالثة أنه صلى الله عليه وسلم لم يستعد إلا مما يخاف wuku إلا ما يخاف مما يخاف وقوعه gẹ́gẹ́ bí mo wí lẹ́ẹ̀kan àwọn àlùfáà ni bí ẹ bá ṣe pa ànábì ń bẹ̀rù pẹ̀lú rẹ̀ pọ́síbù pé wọ́n lè sọ sàárè èèyàn di òòṣà ànábì òní máa bẹ lọ́run rẹ̀ òní máa pé kọ́lọ́run ọsọ òun bẹ̀ àjẹ́ pé kì í sọ̀rọ̀ àárẹ̀ nító ṣeéṣe ni sàárè lè di ojúbọ òòṣà kọ́dà bẹ́ẹ̀ tọ́ ipò síbẹ̀ bẹ́ẹ̀ tọ́yọ̀ síbẹ̀ níta ẹ̀ bá ń ṣe ń bẹ̀ tọ́lọ́run ọ̀fẹ́ òṣèdéédéé tí wọ́n ń ṣe lójúbọ òòṣà. الرابعة قرنه بهذا اتخاذ قبور الأنبياء مساجد ẹ̀ríbà nẹ́bi ti fi kéèyàn máa lọ kéèyàn kọ́sọ sàárè di òòsà ànẹ́bi fi kẹ́gbẹ́ pẹ̀lú kíni اتخاذ قبور الأنبياء مساجد ó ṣe déédéé pẹ̀lú àwọn tó sọ sàárè àwọn ànẹ́bi ọlọ́run lánàá tí wọ́n sọ wọ́n di kíni tí wọ́n sọ wọ́n di mọ́sálásí ìyẹn ni pé kìí ṣe pé dandan ni kéèyàn kọ́ mọ́sálásí sí sàárè kó tó dẹ́sẹ̀ ní bá ń lọ ṣe ń téèyàn ṣe ń nu mọ́sálásí nídìí sàárè kọ́dà bí ọmọ búlọ́ọ̀kù kọ́dà bí ọ̀kan ó ti ṣe déédéé níta ànábì yìí ni ó kọ́rùnùhù ànábì fi kẹ́gbẹ́ pé irú ń tẹ̀sẹ̀ yìí náà jọ ń táwọn tí wọ́n kọ́ mọ́sálásí lórí lórí sàárè àwọn ànábì ọlọ́run. alifamisa ẹlẹ́ẹ̀karùn-ún zikuru shiddatil ghadabi min Allah nínú ta sànfàní rẹ̀ nínú báàbù yìí fi báàbù àkìdá fi báàbù àsìmá ìwọ sífà àti nínú ròyìn tí ọlọ́run fi ròyìn ààrẹ onífọlọ́run máa bínú níbínú tí máa lé ńgbà míì ọlọ́run máa bínú sí wa o ṣídìàtúl ghadabi minallah ọlọ́run àmà bínú kọ́dà bínú ọlọ́run lè lé nígbà míì ọlọ́run máa jàrí bínú o. àṣà àdìsá wàyí àmì àhàmì صفة معرفة عبادة التي هي أكبر هي أكبر الأوثان aranfani ta se nu baabu ni pé à ń gbọ́ láàtù láàtù òòṣà láàtù àṣeyàn lòun náà kí wàá ló dé tí wọ́n yẹ sọ ọ́ di òòṣà tí wọ́n ń lọ sìn tí wọ́n ń lọ bọ àgbọ́ ìtumọ̀ rẹ̀ náà agbálàyé lórí rẹ̀ nínú báàbù. àṣà bíi àtẹlẹ́kẹ̀jẹ́ màrífàtú anahu قبر rọjòlè ń sọlẹ náà àlàyé tá a gbọ́ náà ni pé àti látúyà àṣeyàn rẹ ni àṣeyàn dáadáa ni àṣìṣe rẹ ni máa ń ṣe ẹnu lọ́tàn àwọn èèyàn débi kí wọ́n wá sọ ọ́ di nǹkan míì lẹ́yìn ìgbà tí ò sí mọ́. الثامنة أنه اسم صاحب القبر وذكر, وذكر معنى التسمية wípé aláàtú aláàtú tí wọ́n ń wí táwọn èèyàn ń lọ bí sàárè rẹ̀ àsopọ̀ ẹni tí ń bẹ nù sàárè òun ní ẹ̀ǹjẹ̀ láàtú ìdí tí wọ́n sì fi sọ ọ́ ní láàtú náà àgbọ̀ káàna yàdùtù lẹ́hùn àsòwò yìí. ẹlẹ́kẹ̀sán láàánú ti zàwárọ̀ ti kùbù ibi dandan ọlọ́run ìbínú ọlọ́run tá a nàbí ní máa bá pàtàkì jùlọ gbogbo obìnrin tí ń bá ń lọ sàárè lọ́pọ̀lọpọ̀ gbà gẹ́gẹ́ bí alimami at-Tirmidhi ṣe wí gẹ́gẹ́ bí alimami Muhammad Nasiruddin al-Albani ni wọ́n ti wí pé èyí tó burú ni kóbìnrin ọmọ rẹ̀ ṣékìní kọ́ máa lọ sàárè lọ́pọ̀lọpọ̀ gbà àmọ́ àti gbà àwọn obìnrin wa mọ̀ràn pé dáhàmà yàrá ibùkà ìlàmà yàrá ibùkà. àlàáṣọrọ ẹlẹ́ẹ̀kẹwàá la'natu man asrajaha ibi dandan ọlọ́run ìbínú ọlọ́run tànàbí ni kò máa bá gbogbo ẹni tí ń tan náà àbí tí ń paná sí sàárè. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ká ṣàlàyé láàrin yìí ìtumọ̀ ẹni tí ń taná sí sàárè ẹni tí ń paná sí sàárè òun láti wí wọn èyí tí ò sí ń bẹ̀ ká má fi wọ́ o iná tá a fà ń torí security tẹ èyí ń kà nẹ́bí ń wí o torí oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn máa fi gbọ́ nǹkan ńgbà wọn kún á dìde tí wọn lọ bá àwọn bàbá tí ń paná sí sẹmẹtì pé kí ni gílóòbù ń ṣe yàn yín ànábì ní láàánú tuntun èyí ń kọ o ẹ èyí tí à ń wí èyí tó ní í ṣe pẹ̀lú pé ẹni tí ń bẹnu sàárè yìí a gbọ́dọ̀ bọ̀wọ́ wọn a gbọ́dọ̀ pọ́n wọn lé ọ̀pọ̀lọpọ̀ náà ń dán wò lónìí àbájẹ fẹ́ sàdúrà wá tàn abẹ́là yìí ká sàárè àfa èyí ò ní ọ̀dà o àmẹ́rí yẹn kí wọ́n bá mẹ́ńtẹ́ ń wọlé wọ́n bá mẹ́ni tí ń jáde àbáwọn èèyàn fẹ́ sìnkú lálẹ́ wọ́n máa ń sìnkú lálẹ́ nínú sẹ̀ríà kì í ṣe wọ̀ kọ́dà nù ẹ̀kọ́ tí àwọn àlùfáà tí wọ́n kọ́ lákọ́ọ́lẹ̀ káwí gbọ́dọ̀ bá ní káwọn náà ó lè máa lò àwọn àlùfáà súnà àwọn sálàfù wọn lára ń táwọn fi pin fìtínà káwọn èèyàn má máa sọ sàárẹ̀ àwọn ẹni ọlọ́run di nǹkan míì òní pé báwọn bá rí àfa ńlá ńlá kan abẹ́ni ọlọ́run kan táwọn èèyàn ló èjì máa ń máa dáwò lọ́dọ̀ wọn bí wọn náà bí àwọn bá gbé wọn jáde wọn fásọ wọn yá o wọn ò ní já rí wọn sí o àwọn àlùfáà sálàfù ní irú wọn òru làwọn sin wọn ńgbò làwọn máa sin wọn òru wọn kàn jí làárọ̀ láti sin wọn ẹ má ṣàdúrà fún wọn ọkẹ wọn kò jù báwọn náà lọ gbogbo àtàkàsà àmọ́ wa dì mọ́ kó ṣe wa fasọ ya àmọ́ wa gbọ́ kọ́dà àwọn ò ní jẹun orírun kí sẹlómìn ta kí ni ó gbó ti ọlọ́run ọ̀rẹ́ wa pé pé ṣe tọ́ ni ní gáìdì èèyàn lọ bẹ̀ torí náà inú náà bẹ nínú táwọn àlùfáà sálàfù kàkọ́lẹ̀ rẹ̀ lóògùn olóògùn wọn ní lóògùn rẹ̀ ní kíni pé ẹ̀sìn wọn ló wu àdórí bẹ́ẹ̀ pé ọ̀dà ẹ̀ máa lọ ọba ya pẹ̀lú bá sì di lóru ẹ̀yìn ẹ̀sìn wọn ti yín ẹ̀sìn ń tọ́lọ́ ń fẹ́ fún wa ó ti yé ẹ bá ní a ó fi yẹ káwọn èèyàn pọ̀ kí wọ́n kírun ẹni wọ́n kírun sí wọn láà wọn tó máa lọ bá kírun sí wọn láà sẹ́yìn ní wọn ká gbọ́ máa lọ àti ìṣẹ̀tàn bàbá di lóru ẹ̀yin ni ẹ mọ ibi tí ẹ̀sìn wọn sí ọgbọ́n kan nù ọgbọ́n àwọn sálàkù inú ọgbọ́n táwọn sálàkù tún láwọn máa dá ni pé ẹlòmíì náà báwọn bá fẹ́ sin táwọn tó rí i pé àwọn karambà ni wọ́n wulẹ̀ sọ sàárè bàbá yìí nǹkan kí nǹkan ni. wọ́n bọ́ bá di lọ́sàn-án àwọn wàá gbẹ́ sàárè mẹ́wàá àwọn gbẹ́ sàárè bíi mélòó bíi mẹ́wàá gbẹ́ kan sẹ́gbẹ́ bí gbẹ́ kan ní tẹ́ gbẹ́ kan síbẹ̀ gbẹ́ kan síbẹ̀ mo àti wọn ti ń bẹ̀ ìwọ́n jẹ́ máa lọ ìdájí kẹwọn tán àwa mọ̀lẹ́bí wọn ní torí mọ̀lẹ́bí ló lẹ́tọ̀ọ́ sí kó gbé òkú ara wọn sínú sàárè gbogbo wàhálà tẹlómìnà máa ṣe ọyẹ wọn lé ẹlòmíì pé kí ló dé ntí abẹ̀yìn ẹ ti ẹ ti bá wa kẹrùn sí wọn la ìwọ ni wàhálà ti àwa ní mọ̀lẹ́bí ló lẹ́tọ̀ọ́ wíwẹ òkú ara wọn gbígbé sínú sàárè torí kíni bóyá kankan bẹ tí wọn fẹ́ kẹ́ ẹlòmíì ò rí lára òkú wọn tó jẹ́ bí àléébù àwọn nìkan náà wọ́n gbọ́dọ̀ rí àwọn àlùfáà sálàfù làwọn máa dárú ọgbọ́n bẹ́ẹ̀ náà àwọn ọgbẹ́ bíi sàárè mẹ́wàá wọ́n sì ní gbẹ́ sójú kan máa bá pẹ́ ìdàdẹ́gán kóra wọn lọ ẹ̀ sì wọ́n síbi kan ẹ̀ sì dà pẹ́ bó gbogbo mẹ́wẹ̀ẹ́wá náà gbogbo eléyìí wọ́n fi ń paná fìtínà èyí táwọn ń bu pẹtrol sí fìtínà lónìí àwọn á paná máa tẹ̀lé pé àwọn èèyàn ó wà arú kan wọ́n wà ní òní ṣeéṣe ọlọ́nkọ́ mọ́sá ẹ̀wùgbà àwọn àlùfáà àwọn àlùfáà súnà lójú ọ̀nà àdàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wa sallallahu alayhi wa alayhi wa sahbihi ajma'in. alhamdulillah àti àwọn aṣèkọ̀wà wọ́n bá sẹ́ni ẹ̀ṣẹ̀ dáadáa láyé àti ọjọ́ gbẹ̀dẹ̀ kéyàmù èyí táwọn náà gbọ́ àbí ọlọ́wọ́ bá Allah lọ́jọ́ tí wọ́n lọ́nfà ní láyé àti ní ọjọ́ gbẹ̀ngàn tí yá so níwọ̀n bá àkókò díẹ̀ bóyá bí ìbéèrè méjì so àgbà so kọ́nà kó ṣe àmìnà wa ọ̀nà. Àwọn ọmọ rẹ̀. Lákùnrin. lápèjúwe. ní àpèjúwe mọ́sùlùmí kan wọ́n kírun bẹ́ẹ̀ bọ̀rọ̀ yẹn kàwá di ẹjọ́ látara wípé mọ́sùlùmí kan wọ́n kírun bọ̀rọ̀ yẹn wá di ẹjọ́ látara wípé ọ̀kan nù àwọn ọmọ ìyá ọlọ́jọ́ ìmọ̀ọ́mù níwájú tó lè já sí pé èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan sáfẹ́ lẹ́ẹ̀kejì mo wà. bọ̀bá ìdí táyìn tí a fi kí orin tán èmi náà tún rí àwọn èèyàn mi tí wọ́n ti tò lẹ́yìn wọ́n sà wá di ẹjọ́ òun wá wọ́n wọ ogun sáfúbọ̀ ogun sáfúbọ̀ fá oṣù àlọ́ báyìí mọ́ láwọn tí ní sẹ̀rí àṣọ ni. àyè wà ní kọ́lá sáfẹ́ lẹ́ẹ̀kẹfà lè mí wà bọ̀mú kọ́lá notice by the time. wọ́n lọ tù lẹ́yìn mọ́mù. lẹ́yìn mọ́mù báwo. a lọ tù ní ẹ̀gbẹ́ ìmọ̀mù. kí èsì pé kọ̀ táyè mọ́ àyókù ní sáfù ẹ̀yìn. kẹ́kí nǹkan lọ dáwọ́ ọlọ́fẹ́ dá mọ́sálásí. ó sà di àrùn yín gan. ọlọ́run ó yọ sàmọ̀nà rẹ̀ yóò forí jìn. fìtínà tí ò sí fìtínà tó náà ìmọ̀ láàánú ọlọ́run máa ń àìkọ́lọ́. mọ́sálásí ààyè ń bẹ sẹ́yìn ó tó bí wọ́n sì ti tò lọ́tọ̀ bí ayé anábì sọ̀rọ̀ àṣọlẹ̀m náà nù. èyí tọ́lọ̀ ṣẹ̀wọ̀n báyìí bá hayanyan ni báyìí bá ṣe báyìí bá hayanyan nínú sẹ̀ríà léèyàn bá pé méjì ìmáàmù àtẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò dò ní ẹ̀gbẹ́ ọ̀tún. bí wọ́n bá ti pé mẹ́ta ìmáàmù ọwọ́ àtiwájú àwọn ọ̀bọ̀ sí kínní wọ́n bọ̀ sẹ́yìn rẹ̀. torí náà ẹ̀ńtọ́ wọ mọ́sálásí tó rí sáfù ńlẹ̀ tọ́wá lọ tó lẹ́gbẹ́ ọ̀tún mọ́sálásí ọ̀sàṣìṣe o. ẹni kòtínà tó bá dálẹ̀ mọ́sálásí náà ní kọ́wá bọ́ ó ti paná rẹ̀. unnecessary unnecessary kò ẹ àmọ́ kí ni ìdájọ́ sẹ̀rí à ń bi irun rẹ̀ ǹjẹ́ irun rẹ̀ wọlé àbí ọ̀wọlé irun rẹ̀ wọlé ní títorí kébi ó dúró sí òun ara àbí téèyàn lè dúró tí irun ó fi ṣe kí ni tí irun rẹ̀ wọlé ni lóbi jọ jẹ́ pé bí èèyàn bá pé méjì ó lè dúró níbi tó dúró òun náà àmọ́ ńgbà tóun dúró síbẹ̀ ni ọ̀dà ṣe ìsára kìkì náà tí ò tí ò nídìí àmọ́ bẹ́ẹ̀ bá dún bẹ́ẹ̀ kì ní kọ́lọ́ tún rẹ̀ irun rẹ̀ lálàáfíà àmọ́ kọ́ wá àtúnṣe sí i wàhálà tí ò ní dì tó ń dálẹ̀ mọ́sálásí wọn. Àwa Àwa obìnrin àbí òkè ìyá ńlá wa Àwa <laughs> eh, àkọ́kọ́ ni pé sèèyàn lè sọ ọmọ káwa tún béèrè ìtumọ̀ rẹ̀ wọ́n ní kí ni tó máa hawa hawa ha ǹjẹ́ yẹn ti lè sọ ọmọ bẹ́ẹ̀ èèyàn lè sọ ọmọ bẹ́ẹ̀ méjì torí pé ẹni ọjà kọ́kọ́ obìnrin olùwọ́ bá dá ìyá ńlá fi máa gbé ìyá wa hawa kò sí èméjì pé ó kọ rẹ̀ ni ó kọ rẹ̀ ni hawa gẹ́gẹ́ bó ṣe bàbá ńlá wa jẹ́ kí ni ọjẹ́ adam àmọ́ ẹ rí ìtumọ̀ rẹ̀ wọ́n á máa túmọ̀ rẹ̀ àmọ́ kò necessary kò nídìí kò sí kíni kò nídìí fún fún di méjì kò sí ní tí ó lè fẹsẹ̀ rin lẹ́ńdì kankan pé lárúbáwá ni ìyá ńlá wa wá kò sí ní tí ó lẹ́rìí tó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ kí lárúbáwá ni bàbá ńlá wa ádámù alayhi salam nyọta anabi osoro àwọn alárúbáwá nínú àwọn anabi ọlọ́run ọ̀ka anabi adama aleyhi sọdáàtú ọ̀sẹ̀lá òun ni ká máa wá túmọ̀ ádámù bí ìgbà tó ṣe pé látara ádámù ni àbí ìyá wa àwa ò ní pé ẹni tí máa kó torí pé léde lárúbáwá bí wọn bá háwà nǹkan ni ó kó nǹkan jọ àmọ́ kò ní torí pé kò pé ó kọ Lárúbáwá ni Lárúbáwá ni ìyá ńlá wa àwa àbí Lárúbáwá ni bàbá ńlá wa Adam aleyhi aleyhi sọlá sọlá. ẹ̀ẹ́kejì mo níbi nǹkan méjì ni òbí níbi ká má máa wádìí tí ò níbi òun ni pé àwọn Lárúbáwá ní al-asma'u la tu'allal al-asma'u la tu'allal wọ́n ní ó kò nídìí à ń wádìí pé. Eh, kí ló dé tó fi rí bẹ́ẹ̀ àbí kí ni rẹ̀ wọ́n ní ló fi jẹ́ pé ní ẹ lè ní ó sì yá kí ni adam ẹ lè yìí ọmọdé ọmọ tún lé sí ni pé bóun ni ó sì gbogbo lé ó yẹn tí ò bá ní kọ ní ṣe kí o ó ó kọ kí ṣe kí ni yẹn kádàrá ọlọ́run bá ní kí kádàrà jẹ wá torí náà làwọn alágbára fi máa da alátàntàn pé al-asma'u la mu'addad so fún di méjèèjì yìí kò nídi ẹ̀rọ kọta máa wádìí ìtumọ̀ rẹ̀ òun lè tọ́ bá jẹ́ lárúbáwá lọ́pọ̀lọpọ̀ àkàn máa fi wéra wọn ni o wọ́n ní anabi idrisu lè kẹ́sìrá ti dàrá àtàtì lè kútùrù ẹni wọn fi wọn sọ ànábì ìdìrísù ní ìdìrísù torí pé màá ṣe ìdìrásà ìdìrísù èsì lárúbáwá ìdìrísù èsì kínní musa alẹ rà àwọn ọkọ yìí tí lárúbáwá náà ní ìdíwọn ànábì musa alápèjúwe kí lárúbáwá ń pè musa ẹ bíléèdì abẹ tó ọkọ ànábì ọlọ́run ànábì musa èsì lárúbáwá aleyhi sọlá àti wàsálàmù àwa làákàn máa ń gbé mọ́ra wọn ìdòrí sunba àdòrí dára sá ń bẹ̀ pé abẹ́rẹ́ lórí tí máa kéwú pọ̀ yìí àmọ́ kò àmọ́ kò rí bẹ́ẹ̀ àmọ́ èyí tí ó ṣe pàtàkì ju mo ti kọ́kọ́ da yín lóhùn ǹjẹ́ yẹn lè sọmọ bẹ́ẹ̀ nà lè sọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ti lè sọmọ ọkùnrin ní Adam bàbá bímọ obìnrin náà kọ́ sọ ní Hawa ọlọ́wàá. nípa iṣẹ́ láti máa ṣe òfin sí iṣẹ́. wọ́n ní pé òtọ́ súnà ká ká ṣe pavement sórí ká ṣe pavement ká bóyá ká rẹ́ iṣẹ́. ìbéèrè tí wọ́n á ní pé ọ̀pọ̀lọpọ̀ gbà tó yẹ pé àwọn tẹ̀mí ń bẹ̀ tó yẹ pé èèyàn ò ní dá ibẹ̀ mọ́ bóyá wọ́n ti ṣètò ní pé sọ́kà àwọn èèyàn náà ni pé kíyàn bá fi lè dá òkú jẹ́ mọ́ alùpùpù jẹ́ mọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ rẹ pé èèyàn ò ní dá àwọn tó jẹ́ pé ìbéèrè fún mi ni pé àkọ́kọ́ ni pé ṣé kò ní bá wí tẹ́ pé ní ọ̀bá dábẹ́ mọ́ wọ́n tún wá gbé òkú ìwà nítì wọ́n tún wá ṣe sí tó jẹ́ pé wọ́n tàṣe sórí ara wọn àkọ́kọ́ ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ìbéèrè mi ni pé kí ni ìdájọ́ sẹ̀rí àjọ jẹ́ pé ọ̀tọ̀ kí n ò taná sí àbí kí máa lọ bẹ àlùkọ́bùrì wò hmm. àwọn kan wá tó kéèyàn tán náà sí kéèyàn tán náà sórí ìtàrí àti wíyàn lónìí ṣe pẹ́ ni. n tí wọ́n á bèbèrè ni pé àwọn kẹ́mi sẹ́yìn fún wọn máa ń kọ́lé sí orí ìtàrí wáyà káyé mọ̀ pé wáyà kọ́ lè ta òjì fún tàbí sẹ́yìn pé òun lọ kọ́lé kò tí ì parí ilé rẹ̀ tó wọn ò gbé lọ síbẹ̀ wọ́n á ṣe sẹ́yìn kò lé ẹ̀ sẹ́yìn pé mọ̀ pé àwọn ilé kan tẹ́tẹ́ pé wọ́n ṣe fọ́ ẹ̀yìn ẹ pé ilé pápánu ilé sákòófà òkú yẹn náà papọ̀ pé yohane bèrè ńdájọ́ rẹ̀ kéèyàn máa tẹ̀kú sí bọ́ọ̀sì kọ́tà. ọ̀dà ọlọ́run ọ̀sán ilé sàn dáadáa ẹ̀rí bèrè kí n bèrè alákọ̀ọ́kọ́. àhájọ ọ̀dà bẹ́ẹ̀ màmá ok náà ẹ̀ ń tẹ́ fi bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ ọlọ́run ọ̀sán ilé sàn dáadáa bó ti rí nù o èèwọ̀ ni o àpàdàkà nù tíra yìí náà o ànábì ní kọ̀dá o inú àwọn tá a nẹ́bi sẹ́bi dandan ọlọ́run fún náà ni ọgbẹ́ni ti ń rẹ́ ìtẹ́ àbí ti ń kùn lọ́dá àbí ń kùn lẹ́fun gbogbo ní wọ́n fi níbi ṣe pé a fẹ́ beautify rẹ̀ a fẹ́ èèwọ̀ nínú sẹ̀ríà òun ni bẹ́ẹ̀ bá dé sàárè gbogbo àwọn aṣáájú wa dáadáa ẹni ọba lọ mọ̀dínà wọ́n ń sì kalẹ̀ fún yàn ibi tí wọ́n ń sì kú sí látọjú ayé ànẹ́bí sọ̀rọ̀ àwòsọ̀lọ̀ ẹ̀rí sàárè Fátímà ń bẹ̀ ẹ̀rí ti àwọn gbogbo àwọn sàhábà Ànábì ẹ̀rí ti Ìmáàmù Málíkì ń bẹ̀ yẹ̀pẹ̀ náà wọ́n wá dùn yìí o yẹ̀pẹ̀ tí wọ́n kó jáde ń bẹ̀ náà ni wọ́n ṣe kí ni òun ni wọ́n bá a ti máa ń ṣọ̀pọ̀lọpọ̀ sàárè wa ń bì ẹ̀ lórí sàárè àwọn ẹni Ọlọ́run kan tí wọ́n ṣe kí ni tí wọ́n máa ma tí wọ́n máa wá rẹ̀ wọ́n máa wá kùn eléyìí ni Saudi alimalik fahad ibn abdulaziz rahimahullah lọ́dún tí ọba yìí jáde láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó ni wọ́n di mùsùlùmí látàrí tí wọ́n rí torí ńgbà wọ́n débi sàárè rẹ̀ sàárè ọba ọba gbogbo Saudi wọ́n bá rí i pé irú sàárè oníyẹ̀pẹ̀ tí wọ́n rí gbogbo gbà tọ́ba dáyà yìí wọ́n ní tiẹ̀ náà nù kọ́ra tí bàbá rẹ̀ náà nù bákan náà ní gbogbo bí islam ti fẹ́ mi. ẹ̀dí gbọ́ gbogbo ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ kọ̀ dá o kọ̀ dá o àti orí ni ẹ̀ àti kọ́dà àti à ń kó òkúta funfun granite àwa dà sórí kọ̀ dá ntẹ̀yìn fi bàtírí òkú náà ní yẹ̀pẹ̀ tá a kó jáde kó ń bẹ̀ ká dá a padà síbẹ̀ gbogbo ntọ́ bá ti di pé à ń lọ ímpọ́ọ̀tù yẹ̀pẹ̀ míì àbá ń lọ gbé símẹ́ǹtì wá àbá ń lọ gbọ́dá gbogbo ẹ̀ lànà bí ní ọ̀dà o sallallahu alayhi wa sallam. kọ̀wá láì fi bẹ́ẹ̀ yẹn bá fẹ́ fi àmì pé a nínú tíṣẹ̀rí àgbà wa láyè ni pé bẹ́ẹ̀ yẹn bá wá sàárè kọ́sálámà sí gbogbo àwọn tí ń bẹ ń sàárè kọ́ bá sì dá sàárè tiẹ̀ mọ̀ kọ́ dá sálámà sí náà kúrú òun làwọn àlùfáà fi ní kọ̀lá ìdílé yẹn bá lóun fẹ́ máa dá sàárè tòun mọ̀ wọ́n ní ó lè mú bí òkúta òkúta náà nínú tó jáde nínú ilẹ̀ wọn wá rí mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá dé Madina nígbà pé ìtumọ̀ wúyẹ wọn ti bẹ́ẹ̀ dùn ní òkúta náà wọn gbẹ́lẹ̀ ni wọn ó rí mọ́lẹ̀ tí ó fi máa gbé á ibi tí òun sìn àwọn sọ̀kò tó ń sínú. eléyìí náà sì ní o lè má ní ìdí pàtàkì jùlọ nírú ọ̀dọ̀ wa ń bì tí wọ́n tún wá sọ di nǹkan míì kéèyàn ọmọ ya ahun kọ́mọ ṣe kí ni kọ́mọ ya ahun àbúrò dá sàárè tèèyàn mọ̀ òun ni kéèyàn ọmọ dá dúà ṣe kókó tiẹ̀ bọ́ ọ bá wọ iṣẹ́ mùsùlùmí tàdúrà fún gbogbo ẹni tí ń bẹ̀ ń bẹ̀ yọ bá tiẹ̀ yọ bá tẹ lómi ẹlòmí náà tún dé òun náà ti bẹ́ẹ̀ ọba tí wàá di pé a ẹ̀dá fún sàárè ti kíní lèmi fẹ́ sàdúrà ẹ̀ kò yín náà bá wọn àmẹ́ni ọba fẹ́ ṣe kéṣe wọ ọ̀sá máa mú nǹkan mi yàtọ̀ fún tí wọ́n wú jáde kó nu ilẹ̀ lẹ̀ ọlọ́run tààlà àlà. ìbéèrè mẹ́ta làbá béèrè ẹni tí kọ̀dá kọ̀dá àti wíìrì pítẹ́lẹ̀ òun la wí ní nísìnyí gbogbo ẹni tá à nábì ní ẹ lọ sin lámọ́yìn lójú ayé rẹ̀ sọlọ ìtẹ́ ni wọ́n ń gbé wọn lọ ó fi má àwọn ọmọ bíbí inú rẹ̀ sọlọ lọ́hù àlejò ọ̀sẹ̀lẹ̀ èyí tí ó dáa jù ọlọ́run ó jẹ́ ká gbọ́ òun ni pé ká wáyè tá a máa sin òkú mùsùlùmí sí ibẹ̀ náà ni ká máa gbé gbogbo òkú lọ yóò pin gbogbo àwọn ìbéèrè nǹkan nǹkan tẹ́ fẹ́ padà máa béèrè yìí torí gbogbo pa àti nǹkan yìí ni wọ́n á ń bí àwọn wàhálà míì wọ́n wá padà ní wọ́n padà wá kọ́ mọ́sálásí síbi kan sàárè wá bọ́ sí kébélà kí lẹ́yìn sì kú síbi tó pọ́sibù tí wọ́n kọ́ mọ́sálásí sí àbúrò ilé ìtẹ̀wé náà nísìnyí ẹnìkan ń ṣe boys quarter <laughs> àbí gangan bàbá ti gbọ́n tí olúwa wí fún wa yóò pin gbogbo àwọn àròyé yìí ẹ̀ káwa náà sì gbìyànjú ní ti ń dẹ́rù pọ̀pọ̀lọpọ̀ ká mú kú o òun ni pé àwọn òkú onítẹ wọn ò sí security wọn ò sẹ́ẹ̀bù kankan káwa náà wá security síbẹ̀ ibi àwa àlàyé gan ṣe security wa fò máwa náà ní báwa là ń wá security fúnra wa ẹ ká wá security fún ìtí òkú náà yóò wò tó ní excuse àti pa ṣẹ̀rí ọlọ́run rẹ̀ tó bó ti jẹ́ nù Allahu ta'ala. àwọn obìnrin kan ní wọ́n ní kí ni. Eh, ìdájú obìnrin tó já pé nǹkan pàtàkì ló mú dé ibi sàárì. nǹkan pàtàkì. Eh, tó mú dé di tẹ́ tó náà kó sínú lánàá tá a nẹ́bi sọ. obìnrin àbí ah, a bẹ̀rẹ̀ irú nǹkan pàtàkì hùn. ní irú nǹkan méjì náà ní ma ká sọ nǹkan méjì náà là nẹ́bi ní èèyàn lè torí ẹ̀ lọ tẹ́ ló lè torí ẹ̀ lọ sàárè kí ni nǹkan méjèèjì náà òun lè ta nàbí yìí ní ala fa innaha tudhakiru bil akhirah yóò máa rán yàn létí alikiyama ìdí pàtàkì ìdí ẹlẹ́ẹ̀kejì òun lè ta wí kéèyàn lọ bẹ̀ kí mo fẹ́ ṣàdúrà fún gbogbo àwọn tí ń bẹ ń bẹ ànábì máa ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam eléyìí kò sídìí mi kéèyàn máa wulẹ̀ tanra rẹ̀ kò sídìí pàtàkì kan tó lè máa gbé yàn tí bá ti pẹ́ ni tí ń ṣiṣẹ́ ń bẹ̀ o ṣe pé ìwọ́n nídìí àti máa wọ bẹ́ẹ̀ ń gbogbo gbà àmẹ́ni tí ò ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ tí ò ní sínú àwọn elétò bẹ̀ ìdí méjì náà nì téèyàn máa torí ẹ lọ ẹ sàárè wọn lárábìnrin wa ní nígbà tá ànábì sọ̀rọ̀ sọ́làm ta ní wọn là ànábì ní ibi dáadáa ọlọ́run kọ́ máa bẹ́ni tí ń ṣe ẹ tí ń bísíkì tẹ́ lóbìnrin bọ́bá ikọ́ lọ nítorí pé òun fẹ́ rántí àlìkìyámà àbọ̀ lọ nítorí pé òun fẹ́ ṣe àdúrà àwọn àlùfáà tí wọ́n dúró lórí pé bẹ́ẹ̀yàn bá ti lọ tààrí za ìrọ́tí àlùkòbò inú wọn ni bàbá wa ibn Baz bàbá wa ibn Uthaymin wa kathirun min al-ulama gbogbo eléyìí náà làwọn ní kọ́bẹ̀rẹ̀ ó jìnà bí ọba àtàdúrà kò síbi àdó tí ní bó bó ṣe nu yàrá rẹ̀ náà àdó ní méjì ẹni tí ó ṣe kíni ẹni tó ṣe fún àmọ́ ẹ̀rọ àwọn àlùfáà míì bíi baba Albani rahimahullahu ta'ala àwọn ní àfonu obìnrin náà lè lọ pọn nítorí tọkùnrin nìkan kó níbi àti máa rántí àlùkìyàmá obìnrin náà níbi àti máa rántí àlùkìyàmá àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ ó di lemálema torí pé ìjọ òsúrù ju ń bẹ̀ nípa nábì ní zawarọ́ọ̀tì alqubur èyí wọn ò sí iyèméjì mẹ́. Allahu ta'ala a'lam. وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين